iléeṣẹ́ wa NTA twelve Abẹ́òkúta gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àwa ni alára àgbà yìí dá yálà ìkómọ ni ìgbéyàwó ìṣílé àbí ìsìnkú àgbà ẹ kọ sí wa ẹ jẹ́ ká máa fi tiwa ká máa fi gbé tìyín lárugẹ lọ́lọ́kan òjọ̀ kan lọ. gbẹdẹmukẹ ètò ní gbẹdẹmukẹ ẹgbọn nǹkan fìdílé ètò yìí ń tẹ̀síwájú ẹ jẹ́ a lọ sílé agbára fún ìpolówó ọjà ọ̀ padà bọ̀. gbẹdẹmukẹ lètò ètò ní gbẹdẹmukẹ lọ́sẹ̀ yìí a máa ṣe a máa fi hàn ayẹyẹ lóríṣiríṣi eléyìí tí ìyá gbẹdẹmukẹ ti bá àwọn èèyàn ṣe kákàkiri àfihàn ayẹyẹ tá a máa kọ́kọ́ ṣe lọ́sẹ̀ yìí ni ètò tí àwọn akọ̀ròyìn lóbìnrin tí a mọ̀ sí nawatch National Association of Journalists ti ìpínlẹ̀ Ògùn eléyìí tí wọ́n ṣe láti fi ṣe ìkójọpọ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ wọn ní ìlú Abẹ́òkúta báyìí ni ètò náà ṣe lọ sí ẹ máa bá mi ká lọ. ètò ìpàgọ́ yìí ni ó doríkọ ọ̀nà láti ṣe àgbéyẹ̀wò kí wọ́n sì jọ ṣe ìfinúkonú àti ìfikùnlukùn kí àwọn ọmọ ẹgbẹ́ akọ̀ròyìn lóbìnrin lè ní ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìmọ̀ tí ó yẹ pàápàá jùlọ eléyìí tí ó sọ̀rọ̀ nípa ti ìṣesí àwọn agbóhùnsáfẹ́fẹ́ àti akọ̀ròyìn lásìkò ètò ìdìbò ni a ti rí àwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn èèkàn èèkàn nínú iṣẹ́ ètò ìròyìn àti àwọn gbajúgbajà akọ̀ròyìn káàkiri orílẹ̀-èdè nàìjíríà. sàwọn pé kí ló yẹ kí àwọn akọ̀ròyìn kí ló yẹ kán ṣe kí lójúṣe wọn gẹ́gẹ́ bí akọ̀ròyìn gẹ́gẹ́ bí àwọn agbẹnusọ fún àwọn ará ìlú torí nǹkan tí akọ̀ròyìn bá sọ ni gbogbo ìlú máa máa gbọ́ so a gbàgbọ́ pé ó yẹ kí àwọn fúnra wọn gan ká tún ẹ̀kọ́ wọn ṣe. nígbà tí wọ́n ń tẹnumọ́ ìdí tó fi yẹ kí àwọn akọ̀ròyìn túbọ̀ máa tẹ̀lé ìlànà tó di ìṣesí wọn pàápàá àti láì yọ ti ìlànà nípa ètò kíkọ ìròyìn fún ti àsìkò òṣèlú sọ́tọ̀ ní báyìí tí ètò ìdìbò ọdún 2023 ti ń súnmọ́ etílé kí àwọn akọ̀ròyìn lè wọn láì figbá kan nínú àwọn alẹ́nulọ́rọ̀ níbẹ̀ pé àwọn akọ̀ròyìn àti àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ ìròyìn gbogbo láti máa ṣe déédéé kí wọ́n sì máa kọ ìròyìn ètò òṣèlú eléyìí tí kò fìgbà kan bọ̀ kọ́ nínú kí àwọn aráàlú lè yan ẹni tí ó ti ọkàn wá nínú ìdìbò àpapọ̀ ilẹ̀ wa tó ń bọ̀ lọ́nà lọ́dún 2023 níbi ètò ìpàgọ́ yìí ni wọ́n ti ṣe ìbò ọlá fún adarí àjọ nawatch ní ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ arábìnrin Rẹ̀mí Adébíyì àti akọ̀wé rẹ̀ Olúwatóyìn Adégòkè fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe àti àtìlẹ́yìn wọn fún ẹgbẹ́ akọ̀ròyìn tí wọ́n jẹ́ obìnrin. Gbẹdẹmukẹ lètò ètò ní Gbẹdẹmukẹ ẹ káàbọ̀ padà a kí gbogbo àwa ọmọ ẹgbẹ́ nawatch tí a mọ̀ sí àwọn akọ̀ròyìn wa lóbìnrin ti ìpínlẹ̀ Ògùn wípé wọ́n kú iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe a gbàdúrà wípé ẹgbẹ́ NAWOJ kò ní dàrú ọmọ ẹgbẹ́ a máa lé sí láṣẹ Ọlọ́run Gbẹdẹmukẹ lètò ètò ní Gbẹdẹmukẹ bákan náà a ó tún máa lọ síbi ẹyẹ ìkẹyìn níbi tí ẹbí ará àti òjúlùmọ̀ tí wọ́n ti péjọpọ̀ láti bu ọlá àti ẹyẹ ìkẹyìn fún màmá wa olóògbé Janet adékùnbí adémọ́lá níbi tí wọ́n ti fi eérú fún eérú iyẹ̀pẹ̀ fún iyẹ̀pẹ̀ ayẹyẹ ìsìnkú yìí wáyé ní ìlú abẹ́òkúta pẹ̀lú wẹ̀jẹ-wẹ̀mu báyìí ni ètò náà ṣe lọ sí ẹ máa bá mi ká lọ àwọn ẹbí àwọn ọ̀rẹ́ àti àwọn alájùmọ̀ṣe ni wọ́n parapọ̀ ní ìjọ all souls anglican church tó wà ní ìbára housing estate nílùú abẹ́òkúta láti kí màmá janet adékùnbí adémọ́lá tí ó kú lẹ́ni ọdún méjìdínlọ́gọ́rin pé ó dìgbò ṣe nínú ìwàásù bíṣọ̀bù àgbà ti dáọ́sìsì ìjọ anglican nílẹ̀ ẹ̀gbá ẹni ọ̀wọ̀ jùlọ emmanuel adékúnlé ṣàpèjúwe olóògbé mama adémọ́lá gẹ́gẹ́ bí ajínrere ẹni tí ó kópa ribiribi sí ìtànkálẹ̀ ìhìnrere ti kristi ní agbègbè tí ó wà. lẹ́yìn èyí ni wọ́n gbé ara olóògbé lọ sí ìtẹ́ ti ìjọ náà níbi tí àwọn ọmọ ti ṣe ètò eérú fún eérú erùpẹ̀ fún erùpẹ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ tí ó wá jẹ́ aṣòfin àgbà tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Ògùn nílé ìgbìmọ̀ aṣòfin àgbà nílùú Àbújá sẹ́nitọ̀ Ìbíkúnlẹ̀ Amósùn àti àwọn ọmọ olóògbé sọ̀rọ̀ rere nípa ti olóògbé àti àwọn ohun mánigbàgbé tí olóògbé gbé ayé ṣe. òun ló jẹ́ kí n di nọ́ọ̀sì olùtọ́jú aláìsàn ó sanwó iléèwé mi. wọn ò ń jẹ́ ẹni tó ń bínú tó bá dẹ̀ bínú wọ́n máa ń tètè ń darí jiyàn. màmá ni wọ́n sí gbogbo èèyàn wọ́n máa ń fún wa ní nǹkan wọ́n máa ń gbà wá níyànjú. bàmá jẹ́ ẹnìkan tó jẹ́ olódodo èèyàn. olóògbé màmá Janet Adémọ́lá ni ó jẹ́ ìyá ìjọ ti All Souls Anglican Church Ìbàrà tí ó sì jẹ́ pé ọ̀pọ̀ ọmọ ọmọ ọmọ àti àwọn ọmọ ọmọ ni wọ́n gbẹ̀yìn tẹ̀yìn ṣe fún un. ẹ káàbọ̀ padà Gbẹdẹmukẹ lètò ètò ní Gbẹdẹmukẹ a ẹbí ará àti gbogbo mọ̀lẹ́bí màmá wa Janet Adékùnbí Adémọ́lá wípé wọ́n kú àṣeyìndé màmá wa a gbàdúrà wípé kí Ọlọ́run Elédùmarè kó bá wa tẹ́ màmá sí afẹ́fẹ́ rere láṣẹ Èdùmarè gbẹdẹmukẹ lẹtọ ètò ní gbẹdẹmukẹ ẹgbẹ́ àǹkan fìdílé ètò yìí ṣì ń tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ sílé agbára fún ìpolówó ọjà. ẹ káàbọ̀ padà gbẹdẹmukẹ lẹ́tò ètò ní gbẹdẹmukẹ iléeṣẹ́ àpapọ̀ ti ìjọba NTA Abẹ́òkúta ṣe àjọyọ̀ àti ìmọrírì fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì méjì arákùnrin Táíwò Bámigbóyè tí wọ́n jẹ́ ọ̀gá àgbà ní ẹ̀ka ìṣàkóso pẹ̀lú amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn igbákejì wọn tí a mọ̀ sí Adéjọkẹ́ Ọláṣẹ́ẹ́ní àwọn méjèèjì ni àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ NTA Abẹ́òkúta ṣe ìmọrírì fún báyìí ni ètò náà ṣe lọ sí ẹ máa bá mi ká lọ. àwọn alákòóso àti àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ NTA Abẹ́òkúta ni wọ́n parapọ̀ sí ọgbẹ̀ láti ṣe àjọyọ̀ ọ̀gá ní ẹ̀ka ìṣàkóso iléeṣẹ́ NTA Abẹ́òkúta ìyẹn ọ̀gbẹ́ni Táíwò Bámgbóyè ẹni tí ó fẹ̀yìntì lẹ́yìn ọdún márùnlélọ́gbọ̀n tí ó ti ṣe iṣẹ́ sin iléeṣẹ́ NTA tí kò sì ní àbàwọ́n pẹ̀lú igbákejì ní ẹ̀ka ọ̀hún ìyẹn Adéjọkẹ́ Ọláṣẹ́ni ẹni tí fi ṣẹ́sílẹ̀ lẹ́yìn ogún ọdún láláì nábàwọ́n ọ̀gá àgbà NTA Abẹ́òkúta Fúnmi Wàkámà ẹni tí ó ṣiṣọ lójú eégún ni ó fọn rere nípa iṣẹ́ takuntakun tí àwọn méjèèjì ti gbé ṣe ó sì gbà á ládùúrà kí Ọlọ́run kí ó ṣe ọ̀nà wọn sí rere ìyẹ́sí yẹn ó máa tàn káàkiri inú wọn máa dùn á tún wáá jẹ́ nǹkan òwúrí fún àwọn tó wà lẹ́nu iṣẹ́ lọ́jọ́ òní pé ah táwọn náà bá ṣe dáadáa táwọn náà forí tì nígbà táwọn náà bá ń lọ wọ́n ṣe àyẹ́sí báyìí fáwọn náà. àwọn òṣìṣẹ́ yòókù wọ́n sì fọn rere nípa àwọn méjèèjì àti ipa tí wọ́n ti kó fún ìdàgbàsókè iléeṣẹ́ NTA àwọn tí wọ́n fẹ̀yìntì ọ̀hún wá dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ iléeṣẹ́ NTA Abẹ́òkúta wọ́n sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú àmọ̀ràn sí àwọn tí ó kù láti ṣiṣẹ́ takuntakun fún ìdàgbàsókè iléeṣẹ́ tẹlifíṣàn náà ọ̀gá àgbà NTA Abẹ́òkúta lẹ́yìn náà ni ó wáá fi ẹ̀bùn ní orúkọ iléeṣẹ́ NTA Abẹ́òkúta ta àwọn méjèèjì lọ́rẹ fún ipa ribiribi tí wọ́n ti kó fún ìdàgbàsókè àti ìlọsíwájú iléeṣẹ́ NTA Abẹ́òkúta káàbọ̀ padà Gbẹdẹmukẹ lẹ́tọ̀ ètò ní Gbẹdẹmukẹ a kí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì méjèèjì yìí pé eléyìí tí ẹ fi fi ẹ̀yìntì yìí ẹ̀ nílò ìyókù nínú ayé yín nínú àìsàn àti ikú àìtọ́jọ́ a gbàdúrà yìí pé ọwọ́ ẹ̀yin méjèèjì lè máa fi gbẹ̀tọ́ yín láṣẹ Èdùmàrè Gbẹdẹmukẹ lẹ́tọ̀ ètò ní Gbẹdẹmukẹ níbí ni ẹ ó ti máa dá mi dúró lórí ètò gbẹdẹmukẹ tọ̀sẹ̀ yìí ẹ pàdé wa ní ọ̀sẹ̀ tó bọ̀ fún àkọ́tún ètò yín ètò wa gbẹdẹmukẹ pàápàá jùlọ àǹfààní wà fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ kàn sí wa nílé wa NTA twelve Abẹ́òkúta eléyìí tó wà ní ọgbẹ̀ ẹ jẹ́ ká fi tiwa ká fi gbé tìyín lárugẹ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ìpolówó ọjà òun ni àgùnmu òwò ilé ò nílé ẹnì kọ̀ọ̀kan wa o ọ̀nà òní náà wá ojú ojú rere àti àánú ọlọ́run kò ní fi ẹnì kankan wá sílẹ̀ èmi adémilọ́lá làwà lórí ń tẹ́ ló ń dágbére fún yín wípé ó dìgbà kan náà